àwọn obìnrin ní ń bẹ àsìkò tó yẹ kán lọ́kọ ti fọkọ sóge ọbẹ̀ ṣe first degree ọbẹ̀ ṣe masters phd ó ti wá dá professor ọkùnrin ọ̀bá wọ̀dọ̀ ẹ̀mà irú wọn àwọn student wọn ni wọ́n ń fẹ́ irú ẹ̀ pọ̀ professor student yóò sá karamọ́ ẹ̀ẹ́dínníkan iṣẹ́ prof kò jókòó ok ìmú ti jẹ́ sọ ó ti yé mi wọ́n wọ́n má ti lọ sídà àìmọye irú àwọn nǹkan bẹ́ẹ̀ tí omi ti gba ẹ̀yìn wọ ìgbílẹ̀nu yóò a máa sọ pé mo fi dẹ́ lójú wà pàṣì torí wípé àsìkò tó kó lọ́kọ ọkùnrin ò lọ́kọ ọkọ̀ ọkùnrin sókè